اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ọlọ́run ìwọ ọlọ́run lọ́ba aláforíjì ìwọ ọlọ́run lọ́ba alámojúkúrò mọ́sàsà mojúkúrò fẹ́ni kọ̀ọ̀kan wa àdúrà yìí ni àdúrà tí ó ká máa ṣe ní gbogbo mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù rọ̀mọ̀dánà yìí wa kó dúró tì wá kọ́mọ́sọdún yìí láti máa fẹ́ni kọ̀ọ̀kan wa eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò ètò yín Ramadan Kareem orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà náà ni gbogbo ayé ń pè mí kọlọmọsà gbàdọ ẹnì kọ̀ọ̀kan wa náà o kó dúró tì wá kọ́mọ́ padà lẹ́yìn wa o kọ́ sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa wàlá nàbì lọ́dọ̀ ọlọ́run la hawla wàlá quwwata illa billahi ilà aliyil azim mo wá dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí tẹ́ súgbà mi lórí ètò tẹ mú nǹkan méní méjì wá láti fi sọpọ́ọ̀tì wa lórí ètò tọdún yìí ọlọ́mọsàbà wa dúró tẹ̀ nìkọ̀ọ̀kan yín náà bàbá Professor Ahmed bin Salahuddin ọlọ́mọsàbà wa pẹ̀lú yẹn ọlọ́run ní fi í sílẹ̀ láti gbàtẹ́ tí ń dúró tì wá ọlọ́run dákun má padà lẹ́yìn tí yín náà àwọn náà kalẹ̀ sí number thirty three Victoria Ruby Eke Street ìbẹ̀lẹ̀ ṣe wà ní Lekki phase one àwọn ní olùdásílẹ̀ ìjọ olùdásílẹ̀ iléeṣẹ́ Standard Insurance Consultant Limited ọlọ́run níjọba jẹ́ kúmọ̀ alájà Khadija ti ṣọlá láti ìlú amẹ́ríkà ìyá àdínní ọwọ́ àdó àdáwà foundation àdúpẹ́ pọ̀lọ́wọ́ yìí o eh, alájà Kudrat kọ́lé towó àdúpẹ́ lọ́wọ́ yín aláhájà aláhájà wa ọ̀yá eh, ṣípẹ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọlọ́mọ sábà àdúpẹ́ fún yín government consult tó wà ní opic estate àdúpẹ́ lọ́wọ́ tí yín náà ọlọ́run ò ní dààmú yín kò sì ní fi yín sílẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run ọlọ́run bá eh, a ẹ̀kọ́ Ramadan tààrọ̀ yìí tá a bá wá darí bí ẹ̀kọ́ Ramadan ẹ̀ á darí sílùú lọ́rin lọ́dọ̀ bàbá wa lálùkùránì láti wo wáàsí wọn tòní náà tún wọn ní fún wa. tá a bá darí láti bẹ̀ àfáwa tí ẹ̀ ń béèrè pé ẹ tún fẹ́ kí n gbé wọn wálẹ̀ kan sí i mo sì ti gbé wọn wá àwọn náà ni wọ́n wá lánàá àwọn náà ni wọ́n tún wá lẹ́nìí láti bá a sọ̀rọ̀ ọlọ́run kọ́lọ̀ mọ́sàjáre wọn pẹ́ àbẹ̀mí àti wọn láwàjọ wọlé gbàtà bá dé láti ìlú Ìlọrin ẹ ṣeun ẹ kú kalẹ̀ salamu alaykum. ẹ káwọn padà sórí ètò ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tí ẹ̀ ń gbọ́ tẹ́ ń wò láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun hmm. gẹ́gẹ́ bí mo ti sọ wípé àfá mi tí mo gbé wá ní àná àwọn náà ni màá tún gbé wá lénìí kò sí nítorí rí bẹ́ẹ̀ ju pé àwọn èèyàn ń pè mí wípé ah àwọn gbádùn àfá náà pọ̀ wọ́n dẹ̀ gbádùn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wípé nípa ká dúró déédéé pẹ̀lú Ọlọ́run Mm, kọ́lẹ̀ nìkan fúnra ẹ̀ wá tún sọ fún mi pé ọyọ kan tẹ̀síwájú nínú àárín yẹn torí pé bádánwó bá dé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní máa ń padà di nǹkan míì pé orí ibẹ̀ yẹn ni ká jẹ́ ká lọ dínú ẹ̀ tuntun fi ní bàbá padà wá lẹ́nìí wọ́n dẹ̀ padà wá ọlọ́mọsàbà sanwó-ẹlẹ́sàn-án afáwa Sheikh Ahmad ìmọ̀tọ́lá salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ẹ ṣeun gan a kú iṣẹ́ ọlọ́run ọlọ́run mọ́sàbá sanyí lẹ́sàn rẹ̀ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah torí pé à ń pè é ní gbogbo ìgbà ẹ sì ń dá wa lóhùn ọlọ́run mọ́sàbá dẹ́yìn náà lóhùn. ìtí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí lónìí mm. òun náà ni asọ́búrú alálìbalà ẹ̀ bí tẹ́ parí ọ̀rọ̀ sí lánàá mm. òun náà nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìsìnkọ́ ọmọ ẹ wá parí ẹ̀ sórí ká ní sùúrù. Masha Allah. Hmm. Alladhina qala alladhina idha asabathum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. Hmm. Masha Allah. báwo láti wá ṣe sùúrù yẹn gan-an lórí tí wọ́n ń pè ní àdánwò bí tí mo fẹ́ ká ti mú ọ̀rọ̀ lé nínú. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa man walah a dá ọpẹ́ fún ọlọ́run eh, ọba tí ó ní kí a ṣe máa sàlámà lánàá tó tún wá ní káàdì sàlámà lẹ́kùn ṣe sí ara wa ní àárọ̀ yìí ọba tí ó ní ọpẹ́ la dá ọpẹ́ fún ọlọ́mọṣà gba ọpẹ́ wa gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kéwú tí wọ́n fi mọ̀mọ́ wa ọlọ́mọba ṣe dáadáa fún wọn maulana sheikh isa muhammad imotola ọlọ́mọṣà jẹ́ kí ẹ̀mí bàbá ogun naam n ti ń jẹ́ asọ́bùrù alàlbàlà ìṣe sùúrù nígbà tí àdánwò bá dé ìnífaradà nígbà támìwò bá ṣẹlẹ̀ ètò ọlọ́run ni lórí gbogbo ọmọ ànábì ádámà pàápàá jùlọ ẹni bá gba ọlọ́run gbọ́ torí ẹ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ni alimu'min almujarrab. masha allah ẹni tá a lè pè ní mọ́ọ̀mìnì o pé mọ́ọ̀mìnì ni mujarab àmọ̀dánwò so lọ́lọ́run fi ń sọ nínú súrátù róòmù lọ́wọ́ bẹ̀rẹ̀ pé alif lam rọ ahasiba naasu. súrátù ankabut. súrátù ankabut. ahasiba naasu anyutiraku anyekulu amanna wahun la ayufutanuna Allah. ṣé àáfi ọmọ èèyàn lẹ̀ yóò mọ pàpè mọ́ra pé a iná mu'minuna hmm. mu'mini àwa gbọ́ ló ń gbọ́ wahum la yuftanuna. wahum la yuftanuna àwa ní ah, dánwò ah, rárá. àwa ah. làkọ́dí fatanna alladhina min qablihim. wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibina. Allahu akbar sẹ́rí ntọ́lọ́hún fi eh, eh, àdánwò ṣe. sẹ́rí kẹ̀tẹ̀ tó tú àyà yìí kẹ̀ tó tú àyà yìí sẹ́rí àyà tẹ̀ fẹ́ tú yìí òun gangan ni àyà tọ́já sí wípé ó ń sọ̀yàn di mùmíní òdodo ìwọ tó jẹ́ mùmíní òdodo tí mùmíní rẹ tẹ́ pé ìmánì rẹ ń ṣe ségesège farabalẹ̀ kó o gbọ́ ìtumọ̀ àyà yìí kó o lè mọ̀ wípé gbogbo tí ń ṣẹlẹ̀ sí ọ ọlọ́run ti sọ síwájú inú àlùkùránì bàbá ìtumọ̀. ọlọ́run ní. ahasibanas. anyutiraku. sọmọ èèyàn ń fẹ̀mí sí ṣé wọ́n ní ilérò anyutiraku anyẹ̀kú ló àmàna pé ká máa wò wọ́n ràn kán máa pàpè mọ́ra pé àwa la Ọlọ́run gbọ́ mùmíní ni wá wàhùn láìf tanúnà láìsí ní ṣe páwọ́ Ọlọ́run á dán wọn wò pé òkè bí wọ́n ṣe ń pèrè ní ṣéwù yìí bó ṣe ń pèrè ní wòlíì yìí bó ṣe ń pèrè ní kírunkírun gbàwẹ̀gbàwẹ̀ yìí ṣé wàá kàn máa pèrè bẹ́ẹ̀ ni wàhùn láìf tanúnà àdẹ̀ ní mí ẹ̀ wò. wọ́n làkọ́ dí fatanalẹ̀ ajẹ́pọ̀ ọlọ́run bèèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló fẹ́ fi tiẹ̀ jọ. ta ló fẹ́ fi tiẹ̀ jọ àwọn tó ṣáájú yín àmì wọn. Allah. àmì wọn pé a fẹ́ ṣèkà. fàlà yá àlàmánà lọ òlẹ̀dẹ́ iná sọ́dà kú ọlọ́run fẹ́ fi hàn yín ọlọ́run kọ́ ló ṣe ẹ̀fẹ́ mọ̀. Hmm. ọlọ́run fẹ́ kẹ́yìn ara yín mọ àlẹ̀dẹ́ sọ́dà kú ta mùmí ní òdodo. tí wọ́n ṣòdodo pẹ̀lú pé mùmí ní làwọn. àwọn mùmí ní làwọn. Hmm wàlà yà àlàmánà kàdìbìnà kẹ́ ẹ tún wá fojú ara yín rí pé. òpùrọ́ ni. Hmm, ṣe ṣe gèlè léyìí kì í ṣe ṣe wù. tádàwọ̀ bá wa dé nínú gbogbo ọlọ́run àdá nínú tọ́lọ́run ọba fi tọ́lọ́run ọba promise tó ṣe ládéhùn fún wa tádéhùn yẹn ò ní kọ́lọ́fín nínú àdánwò ni o. Ah, láyà tá nínú suratul bakara aya hmm. one fifty five tọ́lọ́run ni pé wàlà nábìlù wà nà kún bí ṣe in minala kawfi wàlìjú wànàkṣí minala amwali wàlà anfusi wàtàmàràtì wàbà ṣeré sọ́bìrì. ọlọ́run wa ni màá dán yín màá mì yín wò ẹni tí màá fà láfíà mi wo ń bẹ́nu yín ẹni tí yóò mọṣẹ́ ṣe tààrà àmọ́ tí ò ní gbọ́pá yóò mọṣẹ́ ṣe àmọ́ kò ní rí kọ́ńtrákì gbà àwọn èèyàn àwọn tí ò mọṣẹ́ tó mọ gba kọ́ńtrátì yóò lọ mọ ràn wọ́n lọ́wọ́ ṣiṣẹ́ wọn kàn máa fún ní owó péréte ni àwọn yẹn ni yóò mọ gba mílíọ̀n mílíọ̀n wọn kàn máa fún òun ten thousand ni. òun ló sì mọṣẹ́ ṣe àwọn èyí kan gbowó ọpọlọ mi náà dẹ̀ ń lò ọpọlọ mi ni wọ́n dẹ̀ ń lò nínú tọ́lọ́hún ó fi dán wa wọ̀ ọlọ́hún ó dán yàwó níbi alùmọ́ ah, ah, ah. níbi arísìkì. láìla àwọn yaqsimuna rahmata rabbika nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya So ah. لا نبلونهم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات tí gbogbo àwọn àdánwò yìí bá wá ṣẹlẹ̀ tán ẹlòmíì ọlọ́run ó fún níyàwó yàwó ẹ̀ kírunkírun ni àmọ́ èèmọ̀ ni tó bá di bí ìwà mm. ń kírun o. Allah akbar. Ah! àmọ́ kì í gbọ́ kì í gbà. ẹ lè ìmáàmù ṣáájú ẹ̀ dé mọ́ṣáláṣí. mẹ́ẹ̀ mm, ní ṣáájú ẹ̀ mọ́ṣáláṣí àmọ́ tó bá kì ọkọ mọ́lẹ̀. ẹ̀bẹ̀ yìí náà àdánwò ni ọlọ́run a sì fún obìnrin míì sì ní kírunkírun ni sinlọ́hun sinlọ́hun ni yóò bá pàdé ọkọ̀ àdáwò. La ilaha illallah. àlù a máa lù bíi bẹ́ńbẹ́. àmọ́ tí yóò orí ni ó fi rìn délé. ni ó fi rìn délé. ó gbọ́gbọ́n mọ̀ kanlẹ̀kùn ni ìwọ́n sọ fún mi pé òun kírun lọ́wọ́. àdánwò mo kanlẹ̀kùn látà olóhùn kírun lọ́wọ́. ó bá sílẹ̀kùn ìgbájú ìgbámú àdánwò ni ọlọ́run wá ní ta bá wá dán yín wò ní gbogbo ọ̀nà yìí ẹ̀yin wò ẹni tá a fọmọ palẹ́kún hmm, àdánwò ni yóò bí kò ní dúró àdánwò ni kò tiẹ̀ ní rí bí rárá àdánwò ni yóò máa wálẹ̀ àdánwò ni ọlọ́run ní bá wa dán yín ní gbogbo ọ̀nà tẹ́mi ọlọ́run bá dán wò èyí tẹ́ ẹ mọ̀ àtàwọn èyí tẹ́ ẹ mọ̀ ọlọ́run ní fabashiri sọ̀bìrì ìdá ń bá wa ṣe tán àsọ̀bìrì náà ṣọ́ra tí wọ́n bá wa ní ìfaradà tí wọ́n ní sùúrù lórí àmì wò ọlọ́run wá sọ fún wọn pé ìró ànábì lọ fún wọn ní ìró òdùnnú ẹja gbé kínní yẹ̀wò ìró òdùnnú tọ́lọ́run fúnra ara rẹ̀ bá tó bá ṣàdéhùn ìró òdùnnú fún yàn ẹ jẹ́ ká wo tọ́gà wa tá à ń ṣiṣẹ́ lábẹ́ tó bá ní ah mo like bó ṣe ṣiṣẹ́ don't worry hmm. i'll take you to Dubai. yes. màá fún ẹ màá ṣe i mean fully sponsored trip to, to Dubai. tọ́kàn òyìnbó tọ́kàn òyìnbó ṣùgbọ́n ah wambi wambi so ní passports ṣé ẹ mọ ṣé ẹ mọ bínú onítàn kò tí kò tí fún lówó yẹn kò tí gba passport yẹn a máa san pé ó fún níròdùnú à ń bèèlè pọlọ́hún wa ń fún wa níròdùnú gbogbo ẹni bá ṣe sùúrù àwọn wo ni alẹ́dínà ìzá àsọ́bàtì mùsíbà àwọn tó ṣe pé nígbà tí èyí tó bá bá wọn bá bá wọn ẹni tọ ẹni tí tọmọ bá nígbà tí jí ayé yẹn bá dé ẹni tí ṣe ẹni tí tọmọ ló bá ni tíṣẹ́ ló bá ni tàláfíà ló bá ni tárísìkì ló bá ni tìṣẹ̀mí gbogbo ọ̀nà tádàwọn yẹn bá wá gbàdé Ọlọ́run wá sọ fún pé lọ fún wọn nírò àwọn wo ni kó fún nírò àwọn tó ṣe pé ńgbà tádàwọn yẹn bá dé kọ́ ló wọn sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. tọ́ ọlọ́run náà hmm. ni bí ó bá kún ọlọ́run ni bí ó bá fà ọlọ́run ni ọjọ́ tó ń dùn ńkọ́ hmm. ọlọ́run náà ni ọjọ́ tó wá sí kan ọlọ́run náà ni. so hmm. ọlọ́run sọ fún ànábì pé lọ fún wọn nírò irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ fún wọn nírò pé ulahika aleihim salawatun min rabbihim wa rahma ah irú ànábì sọ fún wọn pé ìran wọn àwọn onísùúrù yẹn baba ẹnisùúrù ọlọ́run ní yàtọ̀ sí wípé mm-hmm. káànábi tó fún wọn ní ròdùnú mm-hmm. ó tún wá fẹ́ fún wọn ní ròdùnú míì tó tún lágbára jù tó tún mm-hmm. lágbára jù tàwọn ẹ lọ ọ̀fẹ́ mọ́ ti ìjà wọn tán ẹ̀dá kò tó lọ́wọ́ owó olólùfẹ́ wa tẹ́wọ́ wọn lé asọ́bùrù alàlìbẹ̀lẹ̀ ayé là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ pé ká ṣe sùúrù lórí bá ọlọ́run bá dé má sàá mọ́ sọ pé ò ní ṣe ìsìláàmù mọ́ ń gbà tọ́lọ́run gbàdánwò dé mọ́ sọ pé ò kírun mọ́ torí pé bọ́ ọba ló kí bọ́ ọba ló kírun mọ́ irun tó ń kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọmọ pò ń kí o kì í ṣe pé ọlọ́run ọmọ pò ń kí o ṣùgbọ́n kò lé nǹkan kúnú ọlọ ọlọ́run bọ́ ọba ló kí mọ́ kò dín nǹkan kúnú ọlá rẹ̀ wà á ní sùúrù ni o torí pé ìgbà míì tó ń bọ̀ lẹ́yìn tó gbédè yẹn ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà àwọn afáwa sí wa ń kalẹ̀ wọn àti ìlọ ìmọ̀tọ́lá ni wọ́n ń jẹ́ insha Allah á gbádùn wọn láàárọ̀ ìdáadáa ẹ̀sùn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sókè Kareem láàárọ̀ yìí àwọn fáwọn Sheikh Ahmad Ìmọ́tọ́lá àwọn alátúngbé wá o látúnjọ yíyànà náà ọ̀rọ̀ nípa asọ́bùrù alálìbẹ̀lẹ̀ yìí ká máa ṣe sùúrù lórí àdánwò tó bá dé ká má torí àdánwò sọpá àní ṣe tọ́lọ́run mọ́ hmm. àwọn fáwọn wa ń ròyìn oore tí ń bẹ fẹ́ ni ó bá ṣe sùúrù ọlọ́run láwọn tó bá ṣe sùúrù ùlà ìkà ùlà ìkà ùlà ìkà ọ̀fẹ́ gbọ́ baba arakunla àwọn èèyàn ti ń retí kí yé eh, eh, ọlọ́run tẹ̀síwájú nínú hmm. sura nínú àyà ni hmm. ọlọ́run níṣẹ́ wàrà àwọn tá a ní kànábì lọ fún nírò òdùn nìyẹn bó hmm. a tún máa sọ fún wọn pé wúláhíkà àléhìm sọlàwàtún mi sórí dédé àsàlátù tèmi àtàwọn bá a fín mi èmi àtàwọn màláìkà tá à ń ṣe fún wa nàbì tààfin sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi àṣàlátù tá à ń ṣe fún wa nábì tẹ́nìkan ò fi bá ẹ láyé hmm. tí gbogbo àwọn ànábì tó kù fi tó fi dé gbẹ̀yìn tó wá ṣáájú wọn tí wọ́n wá ń kírun lẹ́yìn ulaika aleihim salawatun min rabbihim irú àṣàlátù bẹ́ẹ̀ àwa ọlọ́run a ṣe fún ẹni àwọn onísùúrù ni o onísùúrù a tún wá fi ọ̀pọ̀lọpọ̀ àánú kún fún wọn. Oh, oh. àwọn eléyìí gan-an lẹ́ni ìmọ̀nà. àwọn ni wọ́n dá lọ́hùn mọ̀. àwọn ni wọ́n mọ̀ lọ́hùn. Hmm. àwa ń já mọ̀ pé ẹ̀san tọ̀dọ̀ ọlọ́run nìyẹn nínú àwọn ẹ̀sán tí ń bẹ fóní sùúrù nínú àwọn èrè tó ní sùúrù lè ní hmm. òun ni pé ọlọ́run tún sọnù àyà kan ó ní pé innama yuwaffas sabiruna ajrahum hmm. bighairi hisab nínú àwọn kàtígórì àwọn èèyàn tí wọ́n wọ àlùjánnà náà tá à ní gbéṣẹ́ wọn yẹ̀ wò hmm. torí pé ànábì jẹ́ oyé wa pé mọ̀nìhóòsìbà ó kìbà ẹni bá ẹni abáyẹṣẹ́ wò lọ́jọ́ gbẹ̀ndàlìkìyàmọ̀ ẹni abáyẹṣẹ́ wò kò lè paasi. kí ló fẹ́ fi kún. kí ló fẹ́ fi kún. <laughs> kò lè pa àmọ́ nínú ọ̀nà tí àwa mùsùlùmí tá a lè gbà tá a lè fi ní double promotion ní ọjọ́ gbẹ̀dàlìkìyàmọ̀ tá a fi ní ṣèdánwò ká tó paasi sùúrù tọ́lọ́ ní pé ìnàmọ́ yóò wá fásọ́ bèrò náà ajíra home bigger research gbogbo èrè gbogbo ẹ̀san oore tá a san fún gbogbo onísùúrù pátápátá a kó ẹ̀san lé lọ́wọ́ ni a ní wò pé òkè jájá kọ́kọ́ wò náà jẹ́ àmọ́ òṣèré. a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀run rẹ̀ àwọn ọ̀sàkà àwọn àwẹ̀ rẹ̀ a lórí tá a bá wọ̀n kò lè a àwa ní wọn a náà bu ẹ̀san fún lágbà wọn lọ. a máa lọ látàrí sùúrù. la ilaha illallah. so nínú àwọn nǹkan tá a fojú kéré tó sì jẹ́ pé òun nìkan ló lè là wá irun wa ò lè gbà wá iṣẹ́ eré wa ò lè gbà wá àgbà táwọn bí fúnra rẹ̀ sọ pé nígbà tó ń bọ́ àdìsí bọ̀ tó ní pé ah, ẹnìkan ò lè wà lójọ́ náà o àwọn sàbí wa àti ìwọ náà ó ní àtẹ̀mí náà hmm. ó ní láyé tàgámọ́dà ní yàlọ́hù bí rahmati àfàánú ọlọ́run tó ní di ànábì bá lè sọ pé àánú ọlọ́run lòún lè fi wọnú ọgbà àdẹ̀ra èmi hmm. àti ẹ̀ hmm. so ọ̀nà tá a lè gbà nínú ọ̀nà tá a lè gbà fi kófà bí ẹni ń lọ sí amẹ́ríkà tán ni kó wá ṣe interview tí ó sì lówó lákàntì kò lè wọ́n lè fún ní visa kò lè gba visa amẹ́ríkà nígbà tí ò ti meet àwọn requirement wọn o ò sì lè meet ẹ níbi tó wà yìí ó dà wọ́n wá ní pé program kan wà o tó o bá lè ṣe program yẹn o wọn àti ẹ fẹ́ mọ̀ wọn fẹ́ rí anything kankan mọ́ tó bá ti lè ṣe program yẹn tó bá tán bá ti rí certificate pé o ṣe kọ́ọ̀sì yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á fún ẹ ní visa ni wọ́n wá ní o wá ṣe kọ́ọ̀sì yẹn o wá lò ó ṣe. Mm. bẹ́ẹ̀ ló ṣe dé lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama àwọ̀ àlùjọ náà bìgẹ́rẹ́ hisab gbogbo onísùúrù. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma yusibul mu'min min shauka fama fawqaha illa rufa'a Allahu biya daraja. anabi ni bó ti kéré tó ẹ̀gún kínkínní ẹ̀gún kínkínní tó bá gún mú mi ní lára tí ò wá máa jẹ́ ẹgbà mí tó yẹ pọ́dọ̀ ọlọ́run ló ló darí ọ̀rọ̀ sí. tó sì ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ah, tó sì ọ̀rọ̀ ayọ́ kòròrò kúrò eh, ọwọ́ ìyá lágbájá ni hmm. kòròrò kúrò ọwọ́ ọba hmm. lágbájá ni hmm, ah, àǹtí mi ẹ̀ tún wá mi débi. ẹ̀ tún wá mi débi. ọlọ́run ní gbogbo ẹni tọ́lọ́run bá bá ṣe bẹ́ẹ̀ tó bá tí nǹkan dánwò bá ba kódà kó kéré bíi ẹ̀gún. E tí o wá tó wá tó pa tó ṣe sùúrù. tíyàwó tí yálé yálé tí ti má nìkan kan ilá rọ̀fà àhúlọ́hù bí ọlọ́run ni màá gbé e ga nípò màá gbé e ga láyé àwòhátọ̀m ánìhù bí àkàtì à àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ tó rò pé mi ò lè foríjì òun fún yẹn màá dẹ̀ foríjì. látara sùúrù hmm. àwọn èrè pọ̀ fẹ́ni tó bá ṣe sùúrù hmm. èyí sọ ọlọ́run tún sọ ń bì kan pé yá ayọ́ alladhina amanu ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ ista'inu bisọ́bìrì wassalati. ẹ lọ ṣẹ́rí ntẹ̀ ń ṣe yẹn máa ṣe é nìṣó tẹ́ ẹ bá fẹ́ kí n kún yín lórí ẹ̀ sùúrù ni kẹ́ ẹ fi wá ìkún lọ́wọ́ mi lórí ẹ̀ ẹni ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bá a ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá àbí ní àná ẹni ń ṣiṣẹ́ ista'inu bisọ́bìrì wá ìkún lọ́wọ́ ọlọ́run lórí iṣẹ́ ẹ̀ pẹ̀lú kíni ẹni tọmọtọmọ yẹn fẹ́ ya nǹkan máa lọ́wọ́ ọlọ́run náà ni o máa bẹ̀lẹ̀ lórí wá ṣe sùúrù ọmọ ẹni ìburú títí ẹ̀yin àgbàlagbà lẹ́sọ bẹ́ẹ̀ yóò wá ṣe sùúrù lórí wa sọ́láàt pẹ̀lú àdúà hmm. yóò kírun yóò sì máa ṣàdúà gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láyé pátápátá pátápínlá ibi tá a gbọ́dọ̀ sá lọ a gbọ́dọ̀ kọ́kọ́ sá sábẹ́ sùúrù látara sùúrù àwa sá lọ síbi irun lọ́lọ́run fi sọ pé inna Allaha ma'a sabirina àwọn èèyàn èèyàn kan wà tó yẹ pé ọlọ́run dìídì ó dìídì sọ pé àwọn èèyàn yìí o I belong to them èèyàn mi ni wọ́n èmi náà èyí tí tí lèmi náà ṣe nínú wọn ni as-sabirina gbogbo ẹni tó bá ṣe sùúrù tó lọ́lọ́ sọ pé inna Allaha ma'a sabirina òun bẹ pẹ̀lú gbogbo onísùúrù níbo mi ó ní inna Allah yuhibbu tawabina wa yuhibbu mutatahirina inna Allah yuhibbu eh, musinina nínú àwọn tọ́lọ́run ó máa bẹ pẹ̀lú tó fẹ́ràn náà ni. tí màá yíyá ọlọ́run wà pẹ̀lú wọn tí màá yíyá ọlọ́run bẹ pẹ̀lú wọn làwọn lóníṣòro hmm. ẹni tọ́lọ́run bá sì dúró tì kí gbogbo e, gbogbo àti bẹnu ayé làwọn ò takò hmm. yóò borí wọn ẹni ọlọ́run bá ti dúró tì. ẹni tọ́lọ́run bá ti dúró tì. bàbá ọlọ́run járe yín pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá Ah ah, àà ọ̀rọ̀ lẹ́yìn gbọ́ tí bàbá wa fàtọ́lá Sheikh Imam Ahmad Ìmọ́tọ́lá tí wọ́n bá wa yanjú yìí hmm. nípa ká ní sùúrù pẹ̀lú bàdánwò ọlọ́run bá dé hmm. ìwọ tó ti ń rí jẹ tẹ́lẹ̀ tó wà á rí jẹ mọ́ mọ́ kanra mọ́ yàn kan mọ́ hmm. rò pé nìkan ni mú tẹ̀sùbá rẹ kó bẹ ọlọ́run rẹ yan náfìlà kó pe ọlọ́run ọba rẹ ọlọ́run padà da ọlọ́run yóò dẹ́gbà padà fún ọ ìwọ tó ń wọ́ ọmọ mọ́ rò pé nìkan ni o ọlọ́run ni o dì mọ́ láìpẹ́ yìí la rí ìyanu ọlọ́run kan tó ṣẹlẹ̀ ìyá sixty eight sixty eight ni o ó kù ọdún méjì tí ó kọ seventy wàláì ọlọ́run sì bùn lọ́mọ. Allahu Akbar. ọlọ́run sì bùn lọ́mọ. Allahu Akbar. ó lóyún yẹn ó sì bímọ wọn. Allahu Akbar. fúnra rẹ̀ ìyá sixty eight. Ah, èmi tí ẹ rí lórí Facebook ni ẹni tó wá jẹ́ àbúrò bí àbúrò ìyá yẹn mm lọ wá wá sí mọ́sálásí ó ní ẹ̀jẹ̀ òun nìyá yẹn pé kọ́dà òun lọ bí kó mọ́ ọmọ yẹn pé òun àwọn lọ bí kó mọ́ ọmọ yẹn hmm. ah! ṣé lóòótọ́ ni ntọ́ṣe láyé ànábì Ibrahim bẹ́ẹ̀ni lọ́rọ̀ dá padà kálí mọ̀ pé gbogbo ntọ́lọ́n bá sọ síwájú yẹn òótọ́ ni tó àṣìwọ náà lè ní tiẹ̀ hmm. Hmm, wà á ní sùúrù ni o sùúrù lèyàn fi bá Ọlọ́run gbé sùúrù lèyàn fi bá Ọlọ́run gbé Ọlọ́run dákun ó dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa àdáwò tí ó jù gbàgbọ́ wa lọ ọlọ́run má gbé bá wa wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wọlá láhàwọlá wọlá quwwata. ṣùgbọ́n ká ní sùúrù o ká má kanjú o ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀já ní sùúrù hmm. àwọn àgbàlagbà náà ká ní sùúrù bádàwọ̀ bá dé ká ní sùúrù ká pe ọlọ́run ká bẹ ọlọ́run kọ́lọ́run dákun kọ́ mọ́sá sànù gbogbo wa ọlọ́run ọgbọ́dọ̀ wa báyìí mọ́tọ́lá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun gan padà wá ẹ dá wa lóhùn ọlọ́run mọ́sá náà lóhùn gbogbo àtẹ́yìn náà bá ń pè ọlọ́run ọlọ́mọ sàmọ̀dá yín lóhùn ẹ wàá bá mi fún àwọn aráalé tẹlifóònù nàmbà yín torí àwọn èèyàn dààmú mi lánàá pé <laughs> báwo làwọn ó sì rí nàmbà yín mọ́nítọ̀ tí ẹ bá ti padà wá lè ní ẹ sọ fúnra yín ẹ dákẹ́ bá ń sọ tán nàmbà yín tán lè pè é sí. zero eight zero three three six five eight six four five. ẹ bá ń tún wílẹ̀ kan sí. zero eight zero hmm. three three six five eight six four five tó nọ́mbà fáwọn Sheikh Ahmad Imotola òun náà lẹ ti gbọ́ yẹn o pẹ̀lú ògùn ọlọ́run gbọ́ ẹni tí ẹ bá fẹ́ pè wọ́n ẹ pè wọ́n àfàgbà ni wọ́n wọ́n lè ṣàdúrà fún yín bẹ́ẹ̀ bá sì ní béèrè kan tó jẹ mọ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ẹ béèrè lọ́wọ́ wọn oyè nísìn gbogbo àtẹ rí ọlọ́run kó kẹwa ni o tárìkọ ọlọ́run ni wọn tọ́lẹ́ lómi ìta bá ń pè báyìí ẹ dákẹ́ ẹ̀bùnmi lówó <laughs> ẹ dákẹ́ ẹ̀bùnmi nígbà ni wọ́n máa tọrọ ibi bí wọn bá pàfà ẹ ẹ àdúrà lẹni kan ṣe fún yín ẹ má tọrọ owó lọ́wọ́ àfa ẹnì kan ṣàdúrà fún yín àìmọye èèyàn láti ṣàdúrà fún tọ́lọ́run ti tọ́lọ́run ti gbàdúrà wọn látara pétọ̀ báyìí ni ó ṣe rí tọ́lọ́run sì fàṣẹ sí mọ́ rò pé n kò lè dáa fún wọn náà wàláhì ò lè dáa fún wọn tó wọn náà mọ̀ padà ń bọ̀ mọ̀ yàn wọ́n sábẹ́rẹ́ àdúrà àwọn ṣàdúrà fún ọ àdúrà rẹ ó sì gbà ọlọ́wọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa àwọn àlọ́sókè láwọn ní sígbà tá a bá padà dé pẹ̀lú ògbólọ́ insha Allah mo rò pé gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ tèmi àtàfà yanjú láàárọ̀ yìí mọ́mù Ahmed Ìmọ́tọ́lá pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n bá wa sọ hmm, nípa ká ṣe sùúrù lórí bá dáwọ́ bá dé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo àdáwò tí ìbá ṣẹlẹ̀ kọ́dà àwọn jóyè wa wípé ìwọ ìyàwó tó fọ́kọ tí ó dùn ọ́nú àdáwò ni ṣe sùúrù lórí ẹ kọ́ mọ bẹ lọ́hùn ọlọ́run lè yí padà ìwọ ọkọ tó fẹ́yàwó tí ó dùn ọ́nú àdáwò ni ṣe sùúrù lórí ẹ kọ́ bẹ lọ́hùn ọlọ́run lè yí padà ìwọ tálàáfíà ń challenge ti ń jẹ́ challenge fún wọ́n torí ẹ̀ sọ pé ò ní ṣe islam mọ́ wọ́n torí ẹ̀ pé ò kírun mọ́ wọ́n tí àdánwò dé bá ń parí sì kí wọ́n torí ẹ̀ pé ò ní ṣe islam mọ́ wọ́n torí ẹ̀ pé ò ní kírun mọ́ torí kò síbi tó lọ tó ní bá ọwọ́ ọlọ́run bẹ̀ ọlọ́mọṣà gbẹ̀dọ̀ ní kọ̀ọ̀kan wa bàbá wa náà ọlọ́mọṣà bá wa ṣe dáadáa fún wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run mo wá ṣàdéhùn wípé tá a bá padà dé ìbéèrè ń bẹ láàárọ̀ yìí ẹ lọ mú báírò yín o tẹ́ fi kọ ọ́ lẹ̀ ẹ lọ mú tẹ́ fi kọ ìbéèrè tòní lẹ̀ ẹ lọ mú báírò yín o àbí kẹ́ wá fóònù kan tẹ́ẹ̀fì rìkọ́ọ̀dù rẹ̀ lẹ̀ mo fẹ́ sọ kíníkan fún wa tọ́rọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí ẹlòmíà tó text mi pé àwọn gbà béèrè yẹn ẹ̀hún ti send ìbéèrè òun kíníkan kankan sẹ́rí ó ní criteria tá a mú béèrè wa bóyá kò yé yín ẹ jẹ́ n ṣàlàyé kò yé yín àkọ́kọ́ mo ti jẹ́ kó yé wa pé orí whatsapp nìkan la fẹ́ kẹ́ ẹ máa dáhùn sí ẹ̀kejì òun náà ni pé ẹni tí ánsà rẹ̀ bá kọ́kọ́ wọlé níbi délé bá ti ń sọ ọ́ nídàájí yẹn táǹsà rẹ̀ ti kọ́kọ́ wọlé sẹ́yìn pé whatsapp máa gbé táìmù tó ń down dáhùn ó máa gbé wá so time to gbé wa yẹn ó wà very important sawa. ó yẹ nísìn ẹ tó dáhùn ìbéèrè to de correct la ma fún o náà là máa pe o ẹni tó dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ correct òun la ma pe o ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ẹ wàá kọ orúkọ yín ẹ dẹ̀ kọ àdírẹ́sì ibi tẹ́ ti ń pè kì í ṣe pé ẹ̀kọ́ àdírẹ́sì gbọ̀ngbọ̀n náà ẹ̀kàn kọlu tẹ́tí ń pè láì send message rizikal salami ni wọ́n jẹ́ ìbàdàn fatai selimanu òṣogbo ẹ̀jẹ̀ kú ìlú tẹ́ ẹ bá ń jẹ́ ìlú tẹ́tí message yẹn kó wà ń bẹ̀ ẹni tẹ́ ẹ bá dẹ̀ tó pé lẹ́kọ̀ọ́ yìí ni ẹjọ́ yìí wà pé Lagos tó pé Lagos Island ni tó fẹ́ pé Agége ni tó fẹ́ pé Ṣómólú ni tó fẹ́ kó Ṣọ̀fẹ́ ni ẹjẹ́ kó yé wa pé àdúgbò tẹ́ ti ń pè lẹ́kọ̀ọ́ náà ni kọ́lọ́ńdà ẹ mú bẹ́ẹ̀ rùkẹ́ kọ́lẹ̀ o number one ma muddatu nuzulil Qur'an ìbéèrè tọrọ ni o ma muddatu nuzulil Qur'an ọdún mélòó láti Qur'an fi sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad ìbéèrè kejì kàmú adadul malaikati yakumuna ala nar àwọn màláíkà tọ́lọ̀ ń sọ pé wọ́n wà ní ẹnu ọ̀nà náà àwọn mélòó ni wọ́n gbogbo àwọn màláíkà tọ́lọ̀ ń sọ pé ọlọ́run tó yẹn àwọn màláíkà kan yìí kan ni wọ́n wọ́n ń bẹ lórí iná báyìí tí wọ́n tí wọ́n tọ́lọ̀ ń máa mọ́nítọ̀ iná sódà gbogbo àwọn ọmọ náà wọn ní ráyè jáde iye wọn mélòó ni wọn. ẹlẹ́kẹta mọ́níwá sẹ́fúnlá ilmaslul tara nábì máa ń pè ní sẹ́fúnlá ilmaslul sẹ́fúnlá ilmaslul náà àwọn sàábé ta ní ń jẹ́ orúkọ yẹn ẹ kọ orúkọ yẹn pápápá lọ́ba tán lẹ́bàá gba ìbéèrè làbá pè yín kẹ́ wá gba ẹ̀bùn yín bí ìbéèrè tòní ti rí nìyẹn ẹ kọ́ lẹ̀ àbíkẹ́ rìkọ́dù ẹ̀ mọ́mú dátúnú zúlẹ̀ Qur'an ọdún mẹ́rin alukurani fi sọ̀kalẹ̀ fún anabi kàmáàdà ni malayika ti yẹ kó múna alanar àwọn malayika mẹ́rin náà dúró lórí iná mani wa sefu lail maslul ta ni sefu lail maslul ìdá ọlọ́run tó mú bérebére ta là anabi máa pè bẹ́ẹ̀ kẹkàn dáhùn náà ni orí nọ́mbà tẹ máa mẹ́sẹ̀gì sí rè zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three pẹ̀lú ògùn ọlọ́run ṣáà láwùtẹ́ bá ti mẹ́sẹ̀gì èmi fúnra mi náà ni màá rí i màá dẹ̀ pè yín ẹni tó bá ti lẹ́tọ̀ọ́ láti wá gba ẹ̀bùn kọ́lọ́mọ́sá gbà fún wa gbogbo ẹni tẹ́ dúró tì wá tẹ́ kún wa lọ́wọ́ kọ́lọ́mọ́sá bá kún yín náà lọ́wọ́ kọ́lọ́mọ́sá bá dúró tì yín o ọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tí ọlọ́run ti kádàrá wípé ká rí ọwọ́ náà sí látara Alhaji Abdulwasin Adeleke tí wọ́n fi nǹkan ránṣẹ́ sí wa pé ká bá wọn nà sáwọn èèyàn gbogbo ẹ̀yin tọ́lọ́run ti kádàrá pé ká rọ́wọ́ náà sí Adeleke torí fóònù mi tiẹ̀ ti fẹ́ ya fún thank you adúpẹ́ ẹ ṣeun ìgbà wo nǹkan so bàbá náà dẹ̀ ṣe dáadáa wọ́n ti tọ́lọ́hún wọ́n lọ́lọ́hún làwọn yọ̀ǹda ẹ̀ fún àwọn ti ṣètò ẹ̀ fọ́lọ́hún àwa náà dẹ̀ ń gbìyànjú láti sojúṣe wa gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ti rán wa gbogbo àwọn tí aláǹfààní àti kàn sí àti kàn sí wọn kọlọ́n dákun kọ́ fòrè kó fi wá wa náà rí gbogbo bá fẹ́ fi nǹkan ránṣẹ́ sí mi náà personally ìyẹn ẹ pè mí fún yẹn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 ọlọ́wọ́n ọgbọ́ ẹ̀rọ ẹnìkọ̀ọ̀kan wa a máa lọ láàárọ̀ ìjọba lọ́la a tún máa pàdé lórí tòyí kan náà tá a pè ní Ramadan Kareem orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà ma assalam wa ilal liqa.